tó rẹ̀ ṣàpọ́nlé ẹrú ẹ̀ ẹ̀dá ẹ̀ káàkiri orí ilẹ̀ ayé pátápátá anabi náà sallallahu alayhi wa sallam ó kẹ́ ọlọ́run tọ́lọ́run fi kẹ́ gbogbo ayé kọ́lọ́run jẹ́ ádámà pé ìkẹ́ni òun náà ni ọrẹ tọ́lọ́run fi ta gbogbo ayé òun ní mọ́lẹ̀ tọ́lọ́run jẹ́ fi ṣe tó fi ká òkun fún gbogbo ojú dúdú òun sọ́nà lọ sójú ọ̀nà tọ́lọ́run bákan náà là ń bi ọlọ́run bá àlékún kí àtìgẹ́ rẹ̀ kó máa bá anábì náà sallallahu ta'ala alayhi wa sallam àtàwọn sàhábà àtàwọn ará ilé rẹ̀ àti gbẹ̀yìn tó tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ àti tó tún náà tójú kòkòrò títẹ̀lé títí di ọjọ́ ìgbéra kíyàmà. mo ń rán ara létí láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba tó tóbi jùlọ lẹ́yìn náà ká tẹ̀lé súnà tànàbí sallallahu alayhi ká sì mọ̀ nípa ìgbésí ayé ànábì sallallahu ta'ala alayhi wa sallam àwọn kan wọ̀nyí ààrí kan yọ sọ lẹ́nu nínú gbogbo ẹ̀ ká fi bẹ̀rẹ̀ ọlọ́run bá ṣáájú ká tẹ̀lé súnà ànábì ká wá ìmọ̀ nípa bá ànábì ṣe lògbèsè ayé torí pé fẹ́ tẹ̀lé kódà ni. ọlọ́run ọba ó pa wá láṣẹ pẹ̀lú nǹkan a sọ yìí ló fi jọ́ràn inú sọ́tùlà azab ayah twenty one àwòkọ́sí dáadáa ń bẹ fún yín látara ànábì sallallahu alayhi wa sallam fún gbogbo ẹni tó bá jẹ́ pé ń ran kan àti bọ́lọ́run bá pàdé tó nífẹ̀ẹ́ mi sí pé òun ó fààyè lẹ́njọ́ kan òun sì padà sọ́dọ̀ ọlọ́run eléyìí ká mọ̀ pé ọ̀ràn yẹn ni wàlíyọ́mọ̀lá ààfẹ́ tó sì ń ran kan yí pé àlùkìá ń bọ̀ ayé yóò tán tó sì rántí ọlọ́run wa lọ́pọ̀lọpọ̀ kó mọ̀ wà ọ̀kọ́ sí látara ànábì sallallahu alayhi wa sallam nínú oṣù eléyìí tá a wà yìí tí sí oṣù rọ̀bí là wà àwọn èèyàn pín sí oríṣiríṣi ọ̀nà nípa sáàsẹ̀ ẹ̀yẹ àbáṣẹ̀ ẹ̀yẹ sáàsọdún àbánisọdún iná ló bí kọlùdé ó máa wáyé gẹ́gẹ́ bí ìjọba sì máa recognize ẹ̀ oríṣiríṣi ọ̀nà àwọn èèyàn pín sí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà táwọn èèyàn pín sí ẹni tí ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ ìdí Yusuf Al-Qaradawi wọ́n ń bẹ láyé kọ́lọ́nsọ lè pọ́n gígùn fún wọn inú ọ̀ràn ọmọ lárúbáwá ni wọ́n sì gbìyànjú tó pọ̀ sójú ọ̀nà ẹ̀sìn wọ́n wá ń sọ nínú àkọsílẹ̀ wọn kan pé kìí ṣe báwọn òpè ti ń ṣe lẹ́yìn tọ́rọ̀ ìsìláàmù bá yé ó ti ṣe pẹ̀lú bíbí ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní kìí ṣe pé ká lọ dáṣọ kìí sì ṣe pé ká lọ ta àsíá bá a fẹ́ pàgọ́ síbì kan wọ́n ní kìí sì ṣe pé ká máa há àwọn nǹkan dídùn dídùn dídùn láti máa fi ṣàpẹẹrẹ ayọ̀ bọ́yọ̀ oúnjẹ àbí nǹkan mímu ṣùgbọ́n anna tadhakkara hadha ar-rasul al-azim wọ́n ní kájẹ́ ká nàá rí nǹkan gan ọmọ ọbẹ̀ lọ́kàn wa. àyìnà ń ṣàfihàn ìdíkọ̀rọ̀ ká máa sẹ̀mí lẹ́yìn tí ń rántí ẹ̀ ká máa sẹ̀mí tí ń rántí bó ti ṣe lògbèsè ayé ojú rẹ̀ rí pọ̀ ojú ànábì rí ìwọ̀nba tíntín náà láàlè mẹ́nu bá ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fẹ́ ká gbé sọ́kàn láfi mọ̀ pàápàá jùlọ tásìkò tí abi bá dé a mọ̀ rántí pé ah, àsìkò yìí ló tún dé yìí nígbà tí ẹni tọ́lọ́run rán tó fi sàánú fún gbogbo ayé yìí tó sì kan ró àdánwò tó kàn yìí kì í sì sí pọ́lọ́run bá pátì àbẹ́ẹ̀ mọ̀ rí títóbi ọlọ́run kì í sì pọ́lọ́run bá pátì ló fi kan ró àwọn àdánwò bẹ́ẹ̀ ẹni ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí kò sí kódà nígbà táwọn èèyàn rò pé ọlọ́run pátì ọlọ́run tó sọ àyàkálẹ̀ pé rárá o yẹn pọ́tì o nígbà táwọn kẹfìrí tún rò pé ọlọ́run pati ọlọ́run tún tutù rẹ̀ sọ sóra òdìdí kan kalẹ̀ pé mo sì ń bẹ pẹ̀lú ẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó kanró àdánwò yìí kó ríru pọ́npọ́n náà yẹn yìí kó tó di kó fayé lẹ̀ anabi sallallahu alaihi wasallam yìí ọmọ yàrá nínú islam bí bí tá a bí àbí gbígbé dìde tá a gbé dìde lánàbì sallallahu alaihi wasallam àwọn àbáyọrísí kan mọ̀ tibẹ̀ jáde tó tóbi tó jẹ́ pé òun gan ni àtúbọ̀tán rẹ̀ fún gbogbo mùsùlùmí tó bá wáyé àbí gbogbo ẹ̀dá tó wáyé tó sì jẹ́ mùsùlùmí òdodo torí pé gbígbé dìde tá a wí yìí ó sún àwọn ẹmọ èèyàn kúrò lágbọn ibìkan ó gbé wọn ságbọn bòmíì agbọn abo ló ti gbé wọn kó inú òkùnkùn birikiti tayé tá à ń pè lójú dúdú nínú àánú táwa ń pè lókùnkùn ó lè má yé tó nínú àánú tó àánú tó dojú ẹ̀ àánú tó jẹ́ pé èèyàn lè má gbọ́ fèrè àwọn onájá tí ó bá nù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ àánú tó kọjá èyí tí wọ́n fi ṣàpèjúwe yẹn lọ́mọ èèyàn wà kó tó di pa ànábì dìde sallallahu alaihi wasallam lójú sí ọlọ́run ọmọ èèyàn ń bẹ nínú ọpọlọ tó ti dàrú ṣùgbọ́n tó ń mọ̀ nípa ètò ayé ó sì ti dàrú pàtàkì àmọ́ ìgbédìde ànábì sọlọlọ sọlám ló tún ọpọlọ yẹn tó ló fi jẹyàn kò rọrùn ká lè mẹ́nu bà gbogbo nǹkan tí kódà bí ìbá ṣe lórí kótúbà kó jẹ́ lórí lẹ́kṣọ̀ tá a fàsìkò sí àbí sẹ́mínà tá a dágbà tó pọ̀ sí àbí kéèyàn sọ díẹ̀ nípa ìgbésẹ̀ yà nàbí sallallahu ta'ala alayhi wa sallam ìnápá kan olùmọ̀ fi sọ wípé ó ní muhammadu nabi àkọ́kọ́ ni pé ànábì ni sallallahu ta'ala alayhi wa sallam ẹni tó lọ́wọ́ bá mé sí kọ́ìdù ni adarí ayé ni ayé ló darí ṣe mọ̀ pé orípa tó fi lélẹ̀ nípa dídarí ayé bí ìgbà tó sì wà láyé náà ni lódò ìgbà tí mùsùlùmí òdodo bá ń bẹ lórí ilẹ̀ ayé ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn tí wọ́n ń darí ayé tí wọ́n ń darí àgbọn ibìkan nínú ètò tayé wọ́n ń fi bẹ́ẹ̀lẹ̀ ètò ń yí padà gbogbo ẹni tó bá tún dé tó jẹ́ mùsùlùmí òdodo ntànà mi filẹ̀ ló ń bomi sí torí kìí ṣe olóṣèlú ayé nìkan olóṣèlú àlìkíámọ̀ òrìrà àlìkíámọ̀ ni àwọn olóṣèlú lè má parí ọ̀nà kan wọ́n lè bẹ̀rẹ̀ sẹ́mi ìbá àmọ́dá tó tẹ́ni tó ti lọ kò jọ bẹ́ẹ̀ nínú ti súnà tànàbì sọlọ́lọ́ òtárọ̀ sàlọ́gbẹ́ni tó bàjẹ́ àlìkíámọ̀ ntànà mi filẹ̀ ní ọmọ bomi sí ni ó máa gbé lárugẹ ni ó gbé kárí gan kò sí nǹkan míì tí ó mọ wá inú bàbá tó jẹ́ pé ànábì jẹ́ alqaid olùdarí ó jẹ́ alimalik ọba gbogbo ìròyìn níbẹ̀ lára rẹ̀ ní lábẹ́ ìdarí náà ló ti jẹ́ ọba torí pé gbogbo àwọn ọlọ́lá ọlọ́lá abiyì abiyì bọ̀rọ̀kìnní bọ̀rọ̀kìnní ilẹ̀ lárúbáwá wọ́n tẹríba fún wọ́n gbà fọlọ́n. o náà ni businessman tó tún ga lórí ilẹ̀ anabi náà mọ̀ ni sallallahu ta'ala alayhi wa sallam nígbà wo híyẹn yasiru bain al wa sham láti madina lọ sham lónìí kì í sẹ́ni díẹ̀ ó yẹ pé ẹwọ̀kọ̀ ni ẹ̀gùn bàálù ni kéèyàn ń ṣòwò láti madina ó lọ ṣòwò ní sham olówó náà wọ́n pè bẹ́ẹ̀ bá kó nàìjíríà gan ti lọ dùbẹ́ wọn ni àkódà àwọn ti di international eh, businessman àbó lọ Ghana anabi ń ṣòwò láti Hijaz Hijaz wọn ń pe Saudi Arabia ń gbà yẹn kò tí jẹ́ Saudi Arabia yóò sì máa lọ Sham wọn mú un lọ títí tó fi di pé òun náà máa ń pọ òwò tóun náà fi wá di kó ṣòwò adarí nù ìjádari tó jẹ́ ìjà adarí tó jẹ́ iná ló fi daran. darandaran tó ní tó jọ̀gá darandaran tí sì ń da ẹran perfectly tó sì ń gba commission nínú gbèsè ayé ẹ̀ náà lélẹ̀ wa sallallahu ta'ala sallam kódà ó sọ wípé gbogbo àwa tọ́lọ̀ ń ṣe lánàbì gbogbo wa la dára tóra a fẹ́ da èèyàn a fẹ́ darí èèyàn ọlọ́run wa ń tírèèni wa pẹ̀lú dídá ẹran tí èyí so nílàákàyè ẹ̀ńtẹ́ lè sọ fún pé dìde já lọ tí ó sì máa lọ ẹni tó jẹ́ pé ẹ ṣe sùúrù ẹran kan nínú ọgọ́rùn-ún tó takú tí ẹ bá filẹ̀ kì í ṣe obókú ninety bá lọ kò sí nǹkan nígbà tí ó bá yá tí bá ń ṣẹlẹ̀ ẹran ọgọ́rùn-ún kan kò ní sí mọ́ lọ kò nígbà tí kó délé làwọn èèyàn àwọn èèyàn ó tún wá simple jẹ́ ẹran lọ ṣùgbọ́n ẹni tó bá ti lè daran yóò darí èèyàn yóò ṣe sùúrù pẹ̀lú ọmọ ádámà ó ní gbogbo àwọn tọ́lọ́run sí lánàá bíi làdaran rí sallallahu ta'ala alaihi wasallam òun náà tún ni adájọ́ mọ̀ tún lánàá bíi sallallahu alaihi wasallam oníwàásí ni oníwàásí ni wọ́n ní anabi sallallahu alaihi wasallam idha khataba tó bá ṣe kútúbà. ihmarra wajhuhu ojú ojii ó pọ́n wàhálà wà wàrtafa sawtu ohùn rẹ̀ ó sì ga ka annahu torí pé ó fẹ́ jẹ́ kọ́rọ̀ tí ń sọ tó jọ́rọ̀ ọlọ́run kó wọnú ọkàn ọkàn àwọn tí ń gbọ́ òní símbò míì àfi bí àfinú ọkàn tọ́rọ̀ yẹn ti ń jáde bó ṣe ń jáde inú ọkàn kan ni ó mọ̀ lẹ́bùn rẹ̀ nù. anabi náà sallallahu alaihi wasallam ó ní almuslih ó ní máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn fi nǹkan kan lẹ̀ pé ṣé kò jù bá náà lọ ń bò báyà wọ́n parí ẹ̀ rárá anabi ó pèpè bó tu kí nǹkan náà kéré tó níyàgbẹ́ nù inú àwọn àṣeyọrí tó inú àwọn àdámọ́ ọlọ́run tó fi sáré táṣeyọrí fi ga òun lélẹ̀ tí a ń àmọ́ gbọ́ táàsì bí ẹ̀pá gbọ́ pé ń gbọ́ wáyà wọn tẹ̀ wọ́n mọ̀ ṣètò ara wọn jàre. àbó mi ìta àti ẹ̀ ti sọ sọ sọ tí ò lójú tu tá a sọ pé wẹ́ kí a lọ fún fẹ́ ká ṣe ó dẹ̀rẹ̀ ó dẹ̀rẹ̀ kẹta tá a pè wọ́n ànábì kì í ṣe bẹ́ẹ̀ o kì í fàwọn èèyàn lẹ́nu òkùnkùn bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam wọ́n sì pè ní alimusli oní alimujaddid ẹni tó wá tún wá ń ṣàfọ̀mọ́ ẹ̀sìn àwọn èèyàn ń sin ẹ̀sìn bálabàla tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ra wọn wọ́n ń tajà wọ́n ń ṣòwò wọ́n ń bímọ wọ́n ń gbéyàwó pọ̀ kì í sọ̀nà tó gbàgbà tọ́lọ́ mu gbogbo ẹni tí bá wá tí ò bá wá padà síbi níta nàbí ṣàtúnṣe sallallahu ta'ala sallam inú ojú dúdú àtànùgbà yẹn náà ló wá wà nísìnyí o ẹni tí ń bímọ tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam ẹni tí ń fẹ́yàwó tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam ẹni tí ń ṣòwò tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam níbàámu sí níta nàbí mu wá inú ojú dúdú tó burú ń gbà yẹn inú ẹ̀ náà ló sì sẹ́kù sí wàlíyàdùbìlà ẹ tún gbọ́ nípa anabi sallallahu alaihi òun ni wọ́n pè ní maladul yatama òun ẹni tí ọmọ fi ara tì lẹ́yìn ọlọ́run tí wọ́n ńgbà tí anabi ń bẹ láyé ìyẹn ni pé sallallahu alaihi ọkàn àwọn opó àtọmọ balẹ̀ ọkàn àwọn opó àtọmọ balẹ̀ kìí ṣe pé torí ẹni tó kú nìkan àyípadà aburú tó fẹ́ ṣẹlẹ̀ ni òun gan lè máa pa wọ́n lẹ́kún ju ẹni tó lọ àlùkìyámà lọ torí pé bá a bá bẹ̀rù ọlọ́run bá dójú ẹ̀ á ti kí àwọn lóṣù mẹ́ta ká tó yọwọ́ bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọjá mọ́ ọdún mẹ́ta mi kò sẹ́ni tó béèrè òpó yẹn mọ́ ṣùgbọ́n nígbà tí Ànábì ń lọ ayé sallallahu ta'ala alayhi wa sallam ọkàn wọn balẹ̀ pé òjúṣe ọlọ́run bẹ láàrin wa ni wọ́n fi pè ní mọ̀ládùlì àtàmọ́ nìyẹn òun náà òun tún ni hamil abid ọkàn àwọn ẹrú náà balẹ̀ pé ìyà ò ní jẹ wá àwọn ẹrú tí wọ́n ti ìdọ́mọlọ́àbí ebi àwùjọ bíi sáà nàbí wà làwọn náà wà ẹnìkan ò ní ráàdì wà sallallahu ta'ala alayhi wa sallam torí máa dáàbò bò wọn yìí sì máa fún ọ lẹ́tọ̀ọ́ wọn bákan náà ni muhariru nisa olólàbírètì àwọn obìnrin ẹ̀rí nǹkan báyìí àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ìdàgbàsókè ayé àti èrèjẹ alùkìámọ̀ lónìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó àwọn èèyàn kó lábẹ́ ìmọ́lẹ̀ àti ìlànà islam páwọn fẹ́ liberate wọn yí sọ́nà mi islam ló liberate obìnrin ní ti jẹ́ muhariru ni àtàríra ká sọ wọn dọmọlúàbí pé ẹ̀yin náà ayé eré lẹ ẹ̀ wáyà nù àwọn èèyàn wá mọ̀ ọ́n mọ̀ gbéra wọn ti túláàsì pápá jùlọ àwọn obìnrin wọ́n gbéra wọn síbi òkú ẹrú jọ̀hún ló kọ pé ẹ sáfiwálẹ̀ ẹja ṣe tiwa àfẹ́ máa wà lábẹ́ kẹ́ ẹ sì wà lábẹ́ ọkùnrin olórí ìrọ̀lẹ́ kíámà kò sí ìgbádùn tí wọ́n lè jẹ láyé kò sípò tí wọ́n lè dìmú láyé tí wọ́n bá fídí ara wọn kó lábẹ́ ọkùnrin àdánù níjọba ìrọ̀lẹ́ kíámà kò síbi kò áwọ́ kan tí pọ̀npọ̀n náà yan ró léyìn ṣẹlẹ̀ báyìí nísìnyí that is why tó fi jẹ́ pé generation tá à ń produce ní ìsìn àbí tó pọ̀lọpọ̀ ń produce generation tó fẹ́ tó fẹ́ pa ayé run ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìnkú sọmọ rẹ mọ́ orúkọ wọn ló ṣẹ́kù sí wọn la torí pé wọn níyà gbèsè pé àwọn ti wọ sàárè lọ́tà àwọn ọmọ ò níyà mọ́ láyé ní tó ń bẹ lẹ́yìn kọ́ mọ́ bọ́ lára obìnrin ọkọjá bíbí mọ́ tí wọ́n bá fẹ́ jèrè níjọ́gbẹ́rẹ́ rẹ̀ kíá mọ́ bẹ̀rẹ̀ kò sóbìnrin tó ní táì gbogbo orú yẹn mọ́ anabi wa sọlọ sọlá ni muhariru nisa olú sọ pé ẹ̀yin obìnrin ẹ̀ sọgbẹ́ jẹ́ mọ́wọ́ pé kẹ́ ẹ̀ lè jèrè ṣùgbọ́n wọ́n ti kọ̀ láti tẹ̀lé bákan náà adájọ́ ni o alqadis ẹni mímọ́ lọ́wọ́ bá ṣe azọ́dún lùwáfì ọkọ lọ́wọ́ bá sànàbì sallallahu ta'ala alaihi wasallam bí ẹ̀ bá jọkọ tó fẹ́ sàṣeyọrí ànábì ní kó lọ wò ìtàn ànábì ní kó lọ kà ìgbésí ayé ẹ̀ nípa láì yẹn tó wá pàgbọ́n yẹn ló fẹ́ wò ó ní kó lọ kéèsì sallallahu ta'ala sallam ló jẹ́ pé tíyẹn bá kéwu tíyẹn bá ké súnà tànábì oníwàásí lòun náà máa jẹ́ fúnra ẹ̀ kí oníwàásí kan tó dé pé àfa àníkàwá báyìí sọ̀rọ̀ ni ó ti bá rẹ̀ sọ tó jù bẹ́ẹ̀ lọ wàláì làdín ó ti bára ẹ̀ sọ torí ẹnu kó jókòó lásìkò tí ò bínú mọ́ òun àyà ọkàn máa wá ni àdìsí ọkàn máa wá ni bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń gbọ́ wàásì tí èso ní kéwú tó yẹ pé wàásì súnà ní gbọ́ ìgbà tó jókòó tó kọ àtọlọ́hún ìròrí tí ń bẹ fún gbà náà tọlọ́hún ni kẹ tó wá sálámọ̀ sí pé afẹ́ báyìí sọ̀rọ̀ ni o afẹ́ rán ilé tí ni o ó ti rán ẹ̀ létí púpọ̀ sùúrù ti wọlá àfẹ́ntí kì í bá ṣe pé ń gbọ́ súnà torí tọlọ́hún kó ń fẹ́ sàmúlẹ̀ lóko ló fi jẹ́ pé anabi sallallahu ta'ala alayhi wa sallam eh, ó jẹ́ ó jẹ́ azawjul wafi ọkọ tó múnádóko ni tó mọ̀ ń pa ntòrọ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tó fẹ́ jẹ́ ìyàwó kó náà wá lọ wọlé ànábì sallallahu ta'ala alayhi wa sallam àbíkọ́ lọ kà àbíkọ́ lọ tẹ́tí gbọ́ èyí tí wọ́n sọ nípa àwọn sàábé obìnrin tí wọ́n láyé lásìkò ẹ̀ bákan náà nàbí sallallahu ta'ala wa sallam gbogbo tẹ́tẹ́ ká máa rántí nì tí ó túmọ̀ sí pé a mọ̀ à ń fíìlì pé ànábì wá sáyé sallallahu ta'ala wa sallam alijarul karim aládùúgbò lànàbì sallallahu ta'ala wa sallam tẹ́yìn ìfẹ́ kú omi tó bá wà ó yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ aládùúgbò lónìí bí wọn ò lè kúrò ládùúgbò yín ẹ̀yin ó kúrò ń bẹ̀ àìmọye irú ẹ̀ rẹpẹtẹ. bákan náà nabi sallallahu alayhi wa sallam al-abidu az-zahid aráyísá ni ìtumọ̀ aráyísá rẹ̀ díẹ̀ ó jẹyọ gbogbo ọ̀kọ̀ọ̀kan níbi tá a wá wí kò sẹ́ni tó ṣáájú ẹ̀ kò sẹ́ni tó lìdí ẹ̀ o torí òun ló píríkì ẹ̀ òun ló ṣe wáàsí ẹ̀ kò sẹ́ni tó ṣáájú rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni kankan tó ṣáájú ànábì sallallahu alayhi wa sallam níbi ìwà kan níbi ìwà rẹ̀ òun lọ̀gá kò sẹ́ni kan tó sì jìnnà sí pálapàla tó òun náà ló sọ pé eléyìí ò dáa òun ló sì jìnnà sí jù tọ́ ànábì wa sallallahu pẹ̀lú ọláńláńlá tá a wá ń sọ yìí ó tọ́ kíkorò tí ń bẹ níbi ìjọmọ òrukàn ó tọ̀wò kò tí ì dáyé tí bàbá ò fi sí mọ́ ọmọ ọdún mẹ́fà ló wà tí ìyá náà fi lọ kò tí ì dáyé tí bàbá ò fi sí mọ́ ó sì di ọmọ ọdún mẹ́fà ìyá fayé lẹ̀. ntí ń bẹ lára adùn tí ń bẹ lára bàbá àtìyá níbi ìfararo ọmọ àti ìfararo wọn tọmọ náà ànábì ò rí yẹn láyé sallallahu ta'ala alayhi wa sallam bẹ́ẹ̀ bá sì wò bí kì í bá ṣe pé remote control gbogbo àwa pátápátá gbogbo ẹ̀dá ayé ọwọ́ ọlọ́run ló wà ní. ntí máa ń fa irú ìgbésí ayé tọ́mọ èèyàn máa bá rẹ̀ tí máa ń fa lílẹ tí yóò sì lẹ títí ó fi láyé nù. wọ́n ní kí ló fà á kò rẹ́ni tọ́ kí ló fà á kò ní bàbá irú ẹ̀ wọ́pọ̀ láyé lónìí bó wàá ní gíga tànábì ṣe tó bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam pẹ̀lú gbogbo ẹ bó ṣe bẹ̀rẹ̀ láìf adùn bàbá àtìyá òun ò tọ́wò débi tí ó mú dá kan ẹ wá wo kátà lè máa ròyìn káwà tòní náà ká kọ́ ṣe o ká ronú o. nípa péyàn wà nípò ní gbogbo àwọn tí máa bẹ nípò láyé tá a lè sọ pé wọ́n fi pò sí dáadáa bóyá nígbà tí lágbájá wà nípò òun lógun báyìí ló ṣẹ́ nìdẹ̀kùn bá dé kò sírú ẹni náà tó wà nípò tó wáá rí nǹkan kan mú ṣe yọrí tó tó tà nábì sallallahu ta'ala alaihi wasallam pé ní téèyàn máa fi kò ó ṣe pé akódà nígbà tí wọ́n wà nípò ẹni báyìí báyìí báyìí báyìí gbó aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni wàláyé kò sẹ́ni tó sàṣeyọrí tànàbí sallallahu ta'ala sallam tó jẹ́ pé àwọn tí ó ṣe islam títí tí wọ́n fi kúrò láyé apákọ̀ àkọsílẹ̀ wọn bẹ́ẹ̀ bí àtọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n sọ nípa ànábì sallallahu ta'ala sallam. bákan náà ká tan ìwà àbí ẹ̀sìn tó jẹ́ pé ó sì ṣẹ́kù sínú ọkàn ọmọ ádámà àtàwọn ìwà tó ga ìwà pọ́nlé tó jẹ́ pé tá a bá bá lára èèyàn àwọn èèyàn ó fún irú ẹni bẹ́ẹ̀ ní automatic ìwé ẹ̀rí ẹni ọlọ́run tó jẹ́ pé ànábì ló sì ṣàlàyé àwọn ìwà yẹn sallallahu alaihi wasallam tó dífíkọ́ọ̀tì fáwa láti ṣe bẹ́ẹ̀ lónìí tó ní wá lára tá a lérò pẹ̀lú tó bá ṣe bẹ́ẹ̀ ó ti di mógùn ó ti di dìdìrín ó ti dọ̀dẹ̀ láyé yìí tó jẹ́ pé wà tọ́lọ́run sì ń fẹ́ ni ẹni tó píríjì ẹ̀ tó sì ṣe é oní àlànàbì sallallahu ta'ala sallam tó yẹ pé ọmọ ara yóò fún ọ ní ọtọmátìkì ìwé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló sì lọ́dọ̀ lọ ṣùgbọ́n ní àwàlà a lè ṣe sùúrù rẹ̀ ní gbogbo orí sítábánámà mẹ́nu bá ìwà ọjọ́ lọ ọ̀rọ̀ eléyìí nìkan lọ́rọ̀ ó ti parí ṣùgbọ́n gbogbo ohun tí jẹ́ alakhlaku samiya righteousness lódìdí láì yọ̀kánlẹ̀ ànábì ló píríkì ẹ̀ sallallahu ta'ala alayhi kò kẹ́kọ̀ọ́ ní Rome kò kọ́ ní Italy kò kọ́ ní India kò kọ́ ní China kò kọ́ lamẹ́ríkà kò kẹ́kọ̀ọ́ mi kankan ní gbogbo àwọn ibi tá a dákọ̀ àtàwọn àyè míì káwí sọ wípé ẹ mọ̀ wípé ó rìnrìn àjò púpọ̀ fẹ́ kọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn títóbi títóbi táyé tẹ́ bá ń ròyìn lónìí ẹ má gbàgbé pé ẹ máa fi ìròyìn ẹ̀kọ́ kún náà ni wọ́n fi di páyé pariwo CV lónìí tẹ bá wò sí ìfì ẹlòmíì tẹ bá ń gbọ́n pa ẹlòmíì pé báyìí ló jẹ báyìí ló jẹ tẹ bá rí sí ìfì ẹpẹ ọ̀hà òkè àbájọ ah, àbájọ àṣẹ gbogbo ibi tó dé ibi tó dé ibi tó dé nì nínú sífì ẹ sọ pé àbájọ ó gbọ́dọ̀ àchífù lóòótọ́ gbogbo ìrìn àjò yẹn ànábì òrìn o sallallahu ta'ala sallam kò gba amẹ́ríkà kọjá kò gba china kọjá káwá sọ pé ìyẹn lè wá fún lẹ́bùn ló fi jẹ́ ní ńlá ṣùgbọ́n tóun ti bó ti jẹ́ ẹni tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ọkà tó yastati'u al-kalama bi fasaha wa hamasa tadfa'u ar-rijala ila dumu'il farha ó ti jẹ́ láì mọ̀ ọkọ mọ̀ ọkà àwọn tó mọ̀ ọkọ mọ̀ ọkà wọ́n ń bi léèrè pé kí lẹ wíṣà nínú èdè kan náà wàláhì làbíyìn àwọn fòsàn haúlẹ̀ àrọ̀bì wọ́n ń sọ wípé kálímà gbólóhùn báwo òye wa òjúṣe ọlọ́run sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀rọ ó pọ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ máa fẹ́ lè fẹ́lẹ́ yìí ṣe rìsáàṣì kan lọ́tọ̀ wà láàyè eh, yóò gba master àbí phd arábìnrin sọ̀rọ̀ ọjọ́ kan sallallahu ta'ala sallam ó ní ẹ má fẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ má fẹ́ ẹ má fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ẹ̀fọ́ orí àkìtàn ní orí ó sì sọ lédè lárúbáwá làwọn lárúbáwá ò bá gbọ́ yìí ká má fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ìyákun wákàdọ̀rọ̀ àdámọ́nì àwọn ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ojú sí ọlọ́run ọ̀sẹ̀ wàá ṣe tafsir ọ̀rọ̀ kì í sì ṣe pidgin ló sọ gbogbo wọn pọ́tẹ̀ sọ gbogbo wọn jọgbọ́n náà yìí náà ni kì í ṣe broken ọwọ́ ní almaratul hasna ọlọ́run olóbìnrin tó rẹwà fìlímọ́bìtì sùn tó jẹ́ pé ìdílé ìbú ló ti jáde tí wọ́n pè ló kọ̀ọ̀kan nínú èdè lárúbáwá tí ò yí àwọn lárúbáwá tí ń bá sọ̀rọ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà aráàfi kan ó tún sọ pé èmi mo mọ̀ ọ́ pè jù yín lọ òun náà lọ́lọ́run sọ alukurani kalẹ̀ fún táǹkà tó sọ pé ẹ máa kà á pẹ̀lú dídùn òun sí i torí pọ́rọ̀ ọlọ́run ọba ni ládàwà ń bẹ̀ tí ìbá ti ṣe ti ṣe árí mi òun náà lẹ́nu tó kọ́kọ́ kà káwọn sábà tó gbà lẹ́nu rẹ̀ wọ́n bí ànábì gẹ́gẹ́ bá a ṣe sọ ọlọ́mọ òrukàn sallallahu alaihi wasallam tí ò ní ọrọ̀ ayé ọwọ́ á jẹ́ pé òun láráyé fẹ́ jù ẹ dákun jẹ́ sàkíyèsí àárín yẹn náà tẹ́ bá ń pariwo yẹn kan ní ìsìn tí wọ́n ń sá tẹ̀lé wọ́n ní àmọ́ yẹn náà ìsìn o nígbà tí wọ́n wálé ní last month one hundred and fifty bag rice ni wọ́n pín wọ́n dẹ̀ pín bọ́ǹfìtà agolo five hundred wọ́n dẹ̀ pín aṣọ ọ̀pá mẹ́fà mẹ́fà ìyẹn náà ń lọ bíi ń lọ bíi bí ọgọ́rùn-ún méjì ìgbọ̀n ìtànkà ní ìsìtàfi fẹ́ níyàn nù o èyí tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lẹ wọ́n máa ń lẹ ọkọ̀ wọn lóko ni o sẹ́yìn pé nítorí àpamọ́ ti kà yẹ gbogbo alájọ mọ̀ bí wọ́n sì lé ọkọ̀ ẹ̀ lóko wọn máa ṣépè fún wọn yẹn but anabi ò ní ọmọ òrukàn ni kò ní nǹkan kan kí ló tó ń tó kó ń lọ ọmọ aráyé fẹ́ràn jù kí ló dé pé ẹni tí ò bá anabi láyé sallallahu ta'ala wa òun náà sì takú ó sì fẹ́ kẹ́mi òun bọ́ sórí sọ islam islam gangan secret islam kò dìgbà tí yẹn bá ẹ̀yẹn ẹ sọ̀rọ̀ rí ọlọ́run wa kó lè ní àṣẹ husna arábìnrin náà tún sọ náà rẹ̀ sọ̀rọ̀ sọ́lá ó tí ẹ̀ bá tẹ̀ ní dẹ́bi sàrà ó ní ó kálímọ̀ tó dáa ọ̀rọ̀ rí náà sọ́dá kọ̀ ó ní lò náà òun làwọn èèyàn ni pé gẹ́gẹ́ bí o ṣe kẹ́kọ̀ọ́ kíláàsì àtẹ̀kọ́ yunifásitì ńgbà tó di pé jihad ogun tọ́lọ́run bá pa aláṣẹ kó jagun táwọn kèfèrí ti fẹ́ pa àwọn sọ̀hábà tán tí wọ́n sì jẹ wọ́n yà tẹ́mi wọ́n sì ń bọ́ lójú ànábì sallallahu ta'ala alayhi wa sallam tànábì sì ń fojú rí wọn ọlọ́run sì pa aláṣẹ kó jagun títí dìgbà tọ́lọ́run fi sọ pé jahidil kuffara wal munafiqin wá gbógun tí wọ́n báyìí ní ìsìn wa ànábì sallallahu ta'ala alayhi wa sallam nígbà náà kò lọ skul ogun because ó rọ́mọ ogun tò ó sì rí wọn pín ó sì rí wọn gáìdì ó sì rí wọn sect ju kojú ọ̀nà tán gbà pín ọmọ ogun lọ láyé tòní tí wọ́n sì ń borí àwọn tọ́lọ́hún pẹ̀lú ìmọ̀ọ́nì wọn tọ́lọ́hún bá fún wọn àwọn kan sọ wípé nínú àwọn tí èsè mùsùlùmí wọ́n nígbà tó wá lágbára tán tèrò wá pọ̀ lẹ́yìn ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí jagun ó gbé dà sọ́wọ́ ọ̀tún ó gbé alukuran sí bí alukuran sí wọn bí ẹni ní ìdá wọn sì lè gbó ọsà ló gbé ìdá kan sí ọwọ́ kan ó gbé alukuran sọ́wọ́ kan pé ó yá gbà tọrọ bá gba orí rẹ̀ ó lọ sí ni sáwọn òpìtàn ti kú tán láyé ni ẹ máa lọ wòye òǹkà àwọn sọ̀hábà tó ja ogun kọ̀ọ̀kan torí tọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń ka nóvù ẹ̀ kà nípa ìgbésí ayé ànábì sallallahu ta'ala alaihi wasallam tí wọ́n bá dákọ̀ òwe kan ẹ̀ sọ pé ẹ̀ ti kà tán ní ìsìn náà lẹ́sọ̀ ọgbọ̀n tí ń bẹ́ẹ̀ nú ẹ̀yìn àmẹ́ ẹ̀ lè sọ nǹkan kan nípa ìgbésí ayé ànábì tẹ́ tẹ̀lé sallallahu ta'ala wa sallam bẹ́ẹ̀ bá lè ka nǹkan kan lọ ẹ kọ́kọ́ lọ kà nípa al wọ́n ti kọ́ gbọ́ ẹ̀ ní english àbí ká ẹ̀ àwọn ogun tán jà nínú islam tánàbí ń bẹ́ ń bẹ́ àbí tí ò sí ń bẹ́ kì í ẹ̀ tánàbí ń bẹ́ ń bẹ́ nígbà tí ń bẹ láyé lọ kà wọ́n káwọn tí mùsùlùmí náà lọ kà jọ fi lókun kẹwàá wò sí òǹkà àwọn kèfèrí tí ń jagun ṣé ń gbàtẹ́rò wa pọ̀ tánù lábẹ̀rẹ̀ sí máa gbógun táwọn èèyàn ọlọ́run ló ní ó tó gé báyìí ẹ̀ẹ́nà náà gbọ́wọ́ sí wọn padà kí ló ń bíbí ànábì sallallahu àpẹẹrẹ àlùkìámọ̀ ni òun là kọ́kọ́ àwọn àpẹẹrẹ kéékèèké pálùkìámọ̀ ti súnmọ́ ó ní wíwá bíbí tá a gbé mi dìde lójúṣe àpẹẹrẹ kanú àpẹẹrẹ àlùkìámọ̀ nítorí pé èmi àtàlùkìámọ̀ ìka méjì tó papọ̀ mọ́ra wọn nígbà tí ń sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ̀là ó ní èmi àtàlùkìámọ̀ bá a ṣe rí ni ìyẹn ni pé bí mo ṣe wá yìí ẹnìkan kan ò ní wá mọ́ táyọ̀ òbí tán sọ òjúṣe ọlọ́run ti ń bọ̀ tẹ́lẹ̀ èyí tí five hundred thousand five hundred years ń bẹ láàrin wọn ẹni tí one thousand years ń bẹ èyí tó ju bẹ́ẹ̀ lọ ti ń bẹ láàrin wọn kánábì mi ò tó dé ó ní àmọ́ bẹ́ẹ̀ mi ṣe dé yìí o ẹlòmíì ò ní wá mọ́ ó tún ọtí bá ti lọ kó láàrin àlùkìámọ̀ ti súnmọ́ ọwa jihad wo ló wá ṣẹlẹ̀ kábi gbogbo ẹni tí bẹ lórí ilẹ̀ tó ṣẹ́kù sórí ilẹ̀ láyé lónìí léèrè kánàbí ò tó kú ní mọ́kà ẹ sì wo yan sàábí tán pa ní mọ́kà ká kọ́kọ́ sọ lọ́rọ̀ ẹnu ká lọ kàwé ìtàn ẹ̀mí àwọn sàábí bọ́ ní mọ́kà ò sí nǹkan kan tó tí náà kódà ńgbà tó tó fi mọ́kà ó dáa náà tá nàbí ọba jagun sallallahu ta'ala alayhi wa sallam tọ́lọ̀ ń wá rọ̀jò mùsíbà àdó olóró àti parun àti oríṣiríṣi àìsàn bú tó rọ̀ sáwọn kèfèrí lórí ṣé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tó fi àǹpà nàbí láṣẹ pé kó fi Mákà lẹ̀ fún ta ni ẹ dákun ta ni wọ́n fi Mákà lẹ̀ fún fi Mákà lẹ̀ fáwọn ọ̀tá mi àbámọ̀túmọ̀ ẹ̀ jáde Mákà máa lọ sí agbábọ̀ míì lọ́mọ sílọ̀n tọ́lọ́run sì mọ̀ pé mọ́kà mọ̀ wá di ìlú islam padà kí ló tọ́lọ́run bọ̀ bẹ̀rẹ̀ ńgbà náà ṣebí torí káwa náà lè kọ́ sí ni pé ẹ̀ máa ń ṣe faradà bí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run bá yẹn náà ó tọ́ kíkorò ayé yìí wò tí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run kì í ṣẹni tó jẹ́ pé mùsíbà kan òde sọ pé ìwọ̀n ọlọ́run sí irun ni wá kí ni ìsinmi àbí kí ni tó fi jẹ́ pé èmi ni irú eléyìí tọ́ sí lẹ́nu ẹ bóyá wọn ṣàlàyé ìsìlámù fún ọ tàbọ̀ gbọ́yé ta ni màá tọ́ sí tá a fi mọ́ mọ̀ pé ní ọlọ́run ni. ẹnìkan sọ pé wàlùtùsámìhì wàlùtàdì ọ̀hún màṣà màṣìta ẹ pé ànábì ní tẹ́ ẹ bá fẹ́ sallallahu ta'ala sálàm ẹni tó sọ̀rọ̀ yẹ kìí ṣe mùsùlùmí ó ní ó ní làmìyá yúùtọ̀ ìmbùrọ̀ tó rán ó ní akọni kan láyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé ẹnìkan tó láàmì làákà láyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé mísílà máa ò sí àhádà rọ́jòl gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀lé arákùnrin anábì ní rìfà sí sallallahu alaihi wasallam ó ní kò sí akọni kan tó láàmì làákà láyé tẹ́lẹ̀ máa sọ pé eléyìí lọ orin àjò báyìí ó débi báyìí ó lo iye ọdún báyìí ó darí àwọn èèyàn báyìí tó bá sọ̀rọ̀ kan gbogbo ayé ti gba tiẹ̀ ó ní kò sẹ́nìkan ṣoṣo láyé tí wọ́n tẹ̀lé bí wọ́n ṣe tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹlòmíì lónìí náà ó lóun nísìn ń wọṣọ tó yá kiri kò sì sẹ́nìkan tí wọ́n tẹ̀lé láyé bí wọ́n ṣe tẹ̀lé ká sọ wá sọ lónìí náà ta lonítọ̀hún báàbá bá àkọsílẹ̀ etí táwọn ò ní lọ́wọ́ ìtẹ́ni tí ń ti sọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ kèfèrí ká wá wòye sí náà láyé lónìí ta lonítọ̀hún tàbí ẹ̀sọ̀ ànábì ò sí láyé mọ́ lónìí sallallahu ta'ala alayhi wa sallam ẹ wo èèyàn tí ń sọ̀rọ̀ ẹ̀ ẹ wo èèyàn tí ń hùwà rẹ̀ bó ṣe hù ń gbà tó wà láyé ẹni tí ń sọ pé rárá ìtẹ̀sọ yàrá bí ó sọ kò sì bá nàbí láyé ẹ wo iye bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí bẹ́ẹ̀ ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tí wọ́n sì fẹ́ pẹ́ẹ́pẹ́ orí bẹ́ẹ̀ làwọn ò fààyè lẹ̀ sí kódà bó ti wù káyé burú tó bó ti wù káwọn òròrí burúkú wọnú ọmọ èèyàn tó káyé dàrú tó orí ìbánabi ṣe máa ń sọ̀rọ̀ yẹn àti bó ṣe ní àmọ́ hùwà yẹn làwọn fàyè lẹ̀ sí kódà wọ́n bá jẹ́ pé náà ni wọ́n bá gbẹ̀mí ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí yẹn láyé lónìí kòmọ̀sán níbi náà ayé náà sọlọ́lọ́ sàlá ọmọ sọ́ọ́lẹ̀ mọ̀ ni àwọn tòní àwọn èèyàn ń padà lẹ́yìn wọn tó bá dé stage kan báwọn èèyàn sì máa padà lẹ́yìn àwọn olóṣèlú yóò máa yà wọn lẹ́nu pé ah, ah, láì tí ìfagbára lẹ̀ eléyìí mọ̀ ti burú jù àpọ́nlé ni pé ńgbà tí wọ́n bá kú nípò tán ojú ọmọ yìí ó sì máa wálẹ̀ ara ó máa balẹ̀ pé sóun náà làwọn èèyàn sì kù lẹ́yìn tó báyìí sóun náà làwọn èèyàn ń lẹ̀ lóko báyìí sóun ń kọjá táwọn èèyàn ń pòsè báyìí láyé tí ìfipò lẹ̀ bí ìgbà tó jẹ́ pé ṣe ń tọ́ba ṣe àgbà tiẹ̀ ẹnìkan ti wá ń fi ayé lẹ̀ ó ti wà lọ́dọ̀ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala 1436 years bàbá tó bímọ mi lónìí àfi tí ìbá sọ onísúná ló bí lógún kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí onísúná ò bí wọ́n ti fàkírà bàbá wọn lẹ̀ àdìọ́kàn tó kọ̀lọ́pọ̀ bàbá dì sọ́kàn tí ò bá tọ́lọ́mù àwọn ọmọ ti yà kó ń bẹ nínú àánú ọlọ́run bá náà torí pé àwọn òbí máa bímọ ni ànábì náà sọ bẹ́ẹ̀ kó tó kúrò láyé ó ní gbogbo tí wọ́n bá sì bímọ sí náà ni wọ́n máa fi tréènì ọmọ wọn títí tọ́lọ́run fi ṣèdáyà fọmọ yẹn tí ó fi ṣe tọ́lọ̀ ti kára pé yóò ṣe kó tó kù lórí ilẹ̀ ayé àwọn òbí mọ bí tán bá jẹ́ mọ̀júsí mọ̀jísá ni wọ́n sọ di mọ̀júsí wọ́n sọ di ti ń siná tó bá jẹ́ nasara ni wọ́n sọ di nasara ni wọ́n sọ di nasara tó bá sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́sàn yìí náà ni wọ́n sọ di bàbá ọlọ́sàn yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn wá àgbà náà yasiriko alif kitab àkọọ́lẹ̀ ọlọ́run yóò wà wá àkọọ́lẹ̀ burúkú ni kọ́lọ́run yóò ṣẹlẹ̀ lé wa lórí. ẹni tí a bí sínú súnà ẹni tó sì ra àwọn àfa olódodo ti ń pè sákèsí tó wá jẹ́ pé padà di mùsíbà àwùjọ òun padà di ẹni tó kẹ́yìn sọ́lọ́n ọlọ́run má fi ṣe àdánwò fún wa pípa àdánwò burúkú ni. ẹnìkan nínú àwọn mo dákọ eléyìí lẹ́ẹ̀kan wọ́n pè Bosworth Smith ó náà ṣe mùsùlùmí ó ní ó náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ rọ́jùlù kárẹ̀ láwùl hakùn àyùdíà annahu yahkumu bil haqqi lillahi farkan hadha ar-rajul huwa muhammad sallallahu ta'ala wa sallam ó ní tó yẹ pé ẹnìkan ni ó dájọ́ gbogbo ayé tí ìbá sọ lọ́hùn pé ta ló yẹ kó dáa ó ní muhammadu ni ó yẹ ni ó jẹ sallallahu ta'ala alayhi wa sallam ó ní kánátì máa hó jẹ̀mí sultat min ghairi an yakuna máa hó má yudaimuha ayo hafidu aliya ó ní gbogbo agbára sultọ nítorí ní sultọ òní power ó ní ọlọ́run ọba fún un kò wá sẹ́nìkan tó ń supply ẹ̀ bẹ́ẹ̀ bá rí kọ́ńtì kan kékeré ní ìsìn kéréje táwọn àwọn kọ́ńtì kan tó tóbi lágbàáyé bá sọ pé má wọ̀ọ́rì ẹ bẹ̀rẹ̀ ogun akọ̀ǹkọ̀ ogun ránṣẹ́ lọ́nà ọba máa gapa ó ní ànábì sọ̀rọ̀ sọ́làm tí fi ń sagbára ó lẹ́nìkan kan ò supply ẹ̀ láyé ó ní sámọ̀ lọ́nà tí ń supply ẹ̀ kí nìkan náà kó wà ìmọ̀ níyà agbára imán olóhùn làwọn àwọn àwọn àwọn àwọn àwọn ọba kaisara ọba Rome àwọn èèyàn máa ń ròyìn àwọn náà pè ní imbratoria àwọn alágbára ayé àwọn ẹ̀rú sì ń bá àwọn ibi tí wọ́n ti ń ṣèjọba wàláyé tí wọ́n bí láìláde láìláìláhùn anábì sì ń bẹ ní Madina sallallahu ta'ala sallam lọ́dún kan nígbà tó sá nábì láyé mọ́ kódà Abubakar náà ti ṣèjọba ó ti lọ ó ti kó lórí ilẹ̀ ayé Umaru ní khalifa ńgbà náà lẹ́nìkan bá wá látọ̀dọ̀ irakil náà wọ́n bá rome ló bá ló bá wọ madina ló bá bá ẹnìkan ní àbáwọ̀lú tónítọ̀ nǹkan borí ilé kókó tó ti sùn lọ ló bá sọ wípé ọ̀dọ̀ ààrẹ lọ́dọ̀ tàwọn lọ́hùn ọba kẹfìrí ìlò ń ti wá òun sì ń lọ sọ́dọ̀ khalifa Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu ó ní ẹni tí ń bá ọ sọ̀rọ̀ tí wọn náà bá sọ̀rọ̀ òun náà ni wọ́n máa rò ó ti káàkiri káàkiri káàkiri bó o ní ìlú ṣe rí bó làwọn èèyàn ṣe wà sí wọ́n á sùn lábẹ́ igi kan ó ní ọmọ rò ọmọ kàtọ́ọ̀bì lòún wí kì í ṣe tiẹ̀ ó lóun náà ni ó tèkè ń táìmù kó tó mọ̀ pé khalifa ló ń bá sọ̀rọ̀ mo gbàgbé ẹsẹ̀kẹsẹ̀ ó sì ń ka ewì lédè lárúbáwá ó tó bíi mẹ́jọ àbí méje tí lè rántí wọn tán nísìn ṣùgbọ́n nínú rẹ̀ ni pé ó ní àmì ń tà níparí ńgbà tí ń wí ọ̀rọ̀ yẹn lọ síbi ìparí làmọ́ akọmutalẹ̀ adélábàáyé náà hò mú un ọlọ́kàn rẹ̀ ò déédéé balẹ̀ bí ẹ ṣe pé ẹ fi òpó déédéé pílà déédéé ẹ esi rinlẹ̀ ẹ sì dọ́gbadọ́gba. wànímtà náà mà niha ìrìnlẹ̀ àyínní ha ní ha ìwọ́sùn lábẹ́ igi kankan ó láwọn ọba tàwọn fẹ́ǹsì wọn ó tó ní odi ìsọ́ tó jẹ́ ti yangi àtòkúta ó ní síbẹ̀síbẹ̀ àwọn agbébọn tó wá kọjá fẹ́ǹsì wọn ó ní síbẹ̀síbẹ̀ ọkàn wọn ò balẹ̀ ewì náà ló fi wí ní lárúbáwá ó ní fẹ́ǹsì wọn tó jẹ́ òkúta àti yangi ẹ̀rú báyàn ká tó wá sọ àwọn agbébọn tó dúró sára fẹ́ǹsì wọn síbẹ̀síbẹ̀ wọn rí fọkànbalẹ̀ ọkàn àwọn tòní náà kọ́ tọ́ bákan náà Ànábì wa sallallahu alayhi wa sallam inú ìròyìn tá a sọ lẹ́ẹ̀kan ni pé aráyé sámọ̀ ni. àrí ayé sálà nàbí o sallallahu ta'ala alayhi wa sallam ó sì yẹ káwa náà ráyé sá àìráyé sá ń lẹ́mí fi ń ṣòfò púpọ̀ jù láwùjọ yìí pàápàá jùlọ ọgbà tán sọ ayédáyé òṣèlú ẹni tí ò sí lóṣèlú gan para wọn jọ lóṣèlú lọ torí wọn pin dé wọn pin tó lóṣèlú gbé kalẹ̀ déédéé àwọn èso lóṣèlú o ṣùgbọ́n wọn pin nǹkan déédéé àwọn kan gbà kan wọn níbi kan làwọn gbé sí wọn ní tẹ́ bá gbé síbẹ̀ wọn àwọn para wọn tán ni torí pọ́dọ̀ àwọn ló yẹ kó wà gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ó yẹ kára yìí sá nínú ìròyìn ànábì sallallahu ta'ala wasallam pé káànà yóò sílé wo ní àlà ìmọ̀ ọ̀ràn bàtà ìfún rẹ̀ sallallahu ta'ala wasallam wà yóò ti kọ̀ yóò fò mọ̀lá bísà ó sòfin yà al aṣọ tó ti ya lẹ́gbẹ̀ẹ́ bí tó tún ya lẹ́gbẹ̀ẹ́ kejì tó tún ya wájú amọ̀ràn fún rẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam wàyà lè bò ṣá àwọn bọ́sẹ̀ ààrẹ ẹran ó sì fún ọ̀rà ètò fẹ́ mu àtàwọn ará alé wàyà kí sulbate àwọn gbálẹ̀ ẹnu ilé ó sì gbangba ta ó sì ẹnu ẹ̀dẹ̀ ni àwọn gbà amiru gbogbo ayé nàbíyù gbogbo ayé àti lálùkì àmọ̀ náà sallallahu ta'ala alayhi wàyà kí ni àmọ̀ tán sáàrò tí ó sì máa fẹ́ ọ̀yà kóòmù bíi ẹ̀lẹ́ àmàlì lèmọ̀nsìlíyà ti ló kọ́ a máa sàwọn sẹ́ẹ̀nù lémi náà láti fi ràn wọ́n ara lé lọ́wọ́ ní ìgbà tó di pé ànábì ó kó láyé sallallahu ta'ala alaihi wasallam ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí í wá ní Mọ̀dínà kò dàbí tìpilẹ̀ góòdì ń yọjú àwọn nǹkan mìíràn tó jẹ́ nǹkan táyé ó ń wá sínú Mọ̀dínà ìdú tó ti dìlú góòdì àti ìlú epo pátápátá ní ìsìn tọ́ báwọn nǹkan méjì yẹn ṣe wá pọ̀ tó silver àti gold láwọn àyè kọ̀ọ̀kan kó tó ipá náà bí kó láyé sallallahu ta'ala alayhi wa sallam kanat fi tilkal ayyam ó máa ń sùn tamdi àwọn ọ̀sẹ̀ mélòó kan máa ń kọjá min ghairi an tuqada an-naru fi baytihi sallallahu ta'ala alayhi òun sì lọ́ba alárúbáwá òun sì ní iná èéfé òsì ní irú ńlé rẹ̀ ọ̀rọ̀ sì ti ń dé kó tó di pé kò láyé oúnjẹ rẹ̀ wọ́n pè ní asiwadan nǹkan dúdú méjì wọ́n sọ wípé òun náà ní tamuru àtomi iná lọ́pọ̀lọpọ̀ àwọn ọba alárúbáwá ni wọ́n fi sẹ̀mí kó tó di pé ọlá gbòòrò tamuru àtomi àti wàrà ẹran bákan náà ará ilé ànábì sallallahu ta'ala sallam wọ́n máa sùn lébi láwọn ọjọ́ tó pọ̀ wọ́n sọ pé layalin adida sọ́tọ̀ ni pé àkọ́kọ́rẹ́ ẹ̀dẹ́ náà kọ́ àjẹun alẹ́ àná nínú ilé ànábì wọ́n layalin adida jọ́ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn ní jẹun tí ó sì tẹ̀léra wọn tọ̀ kí n tó fa ni pé kò sóúnjẹ ńlẹ́

ló sọ wípé ìwọ ojúṣe ọlọ́run fi ààyè tó ọ wà tí ọlọ́run tó ọ sí bẹ lọ́run kí nǹkan orú gbọgbọ sí i ẹ wo ìhà yín tó dàbí ìgbà tó jẹ́ pé ìhà yín gangan lẹ́ni ànábì ṣẹ̀ṣẹ̀ jí ni gbogbo bí wọ́n ṣe hun ẹni hun ó wá wà ní ìhà ànábì sallallahu ta'ala sallam. nípa àyà kan bẹnu sura nisa suratul. Eh, eh, sura thirty three alazab tó yẹ pé n táwọn obìnrin wí tó yẹ pé ìyàwó anabi sallallahu alaihi wasallam tí wọ́n wí pé ẹ bá wa bẹ ẹ àwọn ọba àwọn kẹ́ísárọ̀ àwọn àti France àwọn yẹn nu tòun tí ti tó wọn ń gbádùn ẹ bá wí nǹkan kan sì pé wà nípò Aya mọ̀ tún sọ̀kalẹ̀ mọ̀ tún ni kí ó tó wá jẹ́ pé ayé lè fẹ́ kí wọ́n tún ilé kẹ́ báyé lọ o ìyẹn ń bẹnu sọ́tò làzábì tá ń kádò ní olónìí torí táwọn ará ilé wí tó bá ìgbójú sí ọlọ́run bá lẹ bá fẹ́ ẹ̀yà dìímú pẹ̀lú bó ṣe wà wọ́n bá yà sọ pé iqtarina Rasulullah iqtarina Rasulullah àṣẹṣà nábì àṣẹṣà nábì àwáyé o àwáyé o wọ́n bá yà gbà fọ́lọ́n kíákíá bẹnu sọ́tò làzábì bóyá yà twenty eight gan ni so ànábì ẹnìkan tó ráyé sá ni eléyìí oníwọ̀nba díẹ̀ tá a lè mú wa níparí wọ́n ní ẹ ìmọ́lẹ̀ Islam káàkiri gbogbo àgbáńlá ayé níbo ló ti jáde inú ilé ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n ilé ànábì gangan wọ́n máa ń dífíkọ́tì láti rẹ́pò tàn sí láńtà níbi tí ìmọ́lẹ̀ ti gba ayé tán pátápátá ibẹ̀ gangan máa ń sóòkùn lọ́pọ̀lọpọ̀ wọn yìí sábà repo sí fìtílà sallallahu ta'ala alayhi wa sallam kódà anabi wa sallallahu alayhi wa sallam wọ́n san gbèsè kan lẹ́yìngbà tí ò sí láyé mọ́ tó yẹ pé wọ́n gba oúnjẹ kan wọn àti ìsan ìgbà tí wọ́n kó láyé tán sallallahu ta'ala wa ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n wá fi kankan dógò aṣọ kan nínú aṣọ wọn wọ́n fi dógò síbẹ̀ pé

ìyàwó aisha ló kú ọ̀la ìyá eh, eh, khadija ti lọ́wọ́ mùlẹ̀ mùmìnín ìyàwó aisha ló kú láyà táwọn míì kò sí àgbọ́ pébì kan ni tí wọ́n ti pín gún o sallallahu ta'ala alayhi wa àwọn ohun tá a fẹ́ ká dìmú nìyẹn so níwọ̀nba ṣókí ṣùgbọ́n pé onímọ̀ ni mo lídìí o kódà a pàdé ní eh, town hall ọ̀làmọ̀tún ni o kódà a tún lọ̀kan lẹ́kọ̀ọ́ ìsìláàmù ò mú yẹn wá o ìtẹ́fẹ́ ọlọ́run bá kó sí rọrùn fún wa kó sọ ọlọ́run alẹ́yìn anábì tó tọ́ sallallahu ta'ala sallam aqulu ma tasma'un astaghfiru ta'ala li náà al rahim اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم عليك باليهود والنصارى وعلى طائهم